jọba. ọba bíi ti báwo kémi wá jẹ ọba. ọkú ẹ̀gbọ́n mi ò jọba mọ́. ìwọ ìyàwó rẹ ti jẹ ọba àfikọ́ gbà fọlọ́ nǹkan ọmọ wòran. láyé láyé láyé láyé mi ò lè gbàgbé. kò sí ọba tí bá ti ń jẹ nílùú ọ̀hún tó bá ti ń gorí àlééfà báyìí ló gbèkúrò jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. ó ti kúrò lóbìnrin o ó ti di ọkùnrin lóhùn kí ló ṣe sálárì mi. wọ́n ti sọ. àti ah, ìrálá ti. sálárì kí lè rè. kí ló hàn yín lẹ́nu ẹrú mi ti lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà lẹ ṣe máa máa rán òun náà ṣe o. ọ̀rọ̀ ló ti wá délé báyìí kí la máa ṣe. ẹ mọ̀ tún ni. ọba ni mí o àlè ìbá ní gbogbo ilẹ̀kílẹ̀ mo mọ̀ ọmọ mi fẹ̀kẹ́ nílé lórí mọ́ ni. still trending. kíá gbégbégbé bá àwọn gbé tiẹ̀ ní kíá. oríṣiríṣi lójú ń rí láwùjọ oríṣiríṣi lè ti ń gbọ́ mm-hmm, nílẹ̀ wa. ti fúnra ti fúnra ojú làlá kan bí ń ṣọ́rí kẹ́ ẹ má bá àrìnà kó wọ́n wọ́n pọ̀ lóde bàbá rí wọn kẹ́ ṣọ́ra fún wọn nípa ìrìn wọn ẹ ó ti dá wọn mọ̀ nípa ìṣe wọn ẹ ó ti dá wọn. about a. bless him. Banji. Banji. Banji. Tó ń ṣeré mi láìkí rán àwọn orí ewúrẹ́ báyìí Banji. Banji. Bandi mi like má bá mi oh ooo mi láìkè ra àwọn rí báyìí mo ń lọ sọ́fíìsì. Bánjí. àjírí mi. ṣé lójú ẹ̀ mo jẹ ẹni tó sick. ò <laughs> jẹ tó sick ò jẹ tí ó sùn. bó ṣe rí gẹ́lẹ́ ló ti sàn yẹn. ǹlẹ́ á kú bọ́ńbẹ́ lọ́jọ́ kan wọ́n ní pé bí àbá jọmọ títí títí fógún ọdún àbí ló wá jọmọ títí títí fógún oṣù tí ò bá kú yóò padà bọ́ńbẹ́ ni á mọ̀ forítì náà ni bí mo bèbí sí ah, àforítì kọlọ́run ṣàánú wa ká máa forítì títí títí torí máa fi pa torí wá bá pa àjẹ́ pé egun tiraka náà nù <laughs> eh, eh, bíbọ̀ babies eh? àwọn ọkù tó wà ní room two oh one tí wọ́n ti check in out. rárá kí ló ṣẹlẹ̀. èmi àti wọn ní dis. Túndé ọlọ́run má jẹ́ kí dídì kó pa ẹ́. àmì <laughs> ṣé obìnrin tẹ̀ bá ní dis pẹ̀lú yẹn. dis orí wíjẹ tó dis. ẹ ṣe yìí. àwọn àbẹ kò kó rẹ lọ. lódò ṣe mi correction. o correction. àwọn àbẹ kí n sọ jẹ ni ẹ̀sọ́ jẹ́. tó wà òkè. bàjẹ́ mo wà òkè. má ṣe bí àrùn ìdì. fún mi ní kí ó dà fún àwọn tó check out bẹ́ẹ̀ wọn ò pa tv. ọ̀tún òun wọn ò pa tv kẹ. àtọ̀ wọn disturb me. ọ̀fà ṣọ̀ọ̀kan ó wà. kí ló sọ tí ó dìbò kò bẹ́ẹ̀ ló ṣe máa ń wà ìdìbò ní ìgbà ṣe. ọ̀rẹ́ mi ìwọ ìwọ lórí ro lórí mi ti dà sí wọn lára. mo ṣe máa dà sí wọn lára mo máa rí ìrònú àbúrò mo ṣe mú ìrò wọ nǹkan tí bàbá mi bá lò ó tálákà ló ti máa ń lò ní òde ìgbà. tó gbé báwo ni káàárọ̀. báwo náà ẹ tẹ. báwo náà ẹ tẹ tí sùn dáadáa. tẹ sùn dáadáa. asùn dáadáa. asùn dáadáa. sẹ́yìn ah, òwe mi ni àbí mi kéré láti kí ni ẹ̀ẹ́n so mo ò pọ̀ lójú nìyẹn àbí. ẹ̀gbọ́n oníṣẹ́ kò yọ kíkì tó. ẹjọ ta ló ń sọ̀rọ̀. mi mọ mi mọ nǹkan tó ń kí lára ẹ o. ẹ sọ fún mi pé kó ṣe ga tó yẹ. mi ò rí o. àánú tó ń bá yín wí bẹ̀ wọ́n. àwọn tó dé bíbá lójú wa ojú àwọn ló ṣe lọ. ẹ máa wọ̀ ẹ máa tó kí ni ẹ tó lọ tán. ṣé ọ̀ ló fẹ́ lé wa? ó sùn mí ṣùgbọ́n kó ló gbọ́ àánú yóò ṣe mí ilẹ̀ fi ń ṣeré bí orí ọ̀ka yìí yóò lè ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah, ah, yóò lè ló sọ̀rọ̀ ṣe é sọ pé ẹ̀ mọ̀ Kàdíjà ni òun ló ní Kàdíjà irọ́ ni ah, là ń pa ṣé mi mọ̀ pa ni Kàdíjà ni kàtó wa ni ṣe é mọ̀ Peter òun ló tún dé Peter náà ṣe wàá mọ̀ pa ìbámbárì ẹ̀ sẹ́nu yín bò. èmi wá bó sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́nu yín ẹnu wọn bó tún dé sọ̀rọ̀. Ah! Ah! Hold on, I'm coming. is there? Ah, ah, dúró. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́ gún nineties. Mm, fine ẹ̀sùn dáadáa ẹ jí dáadáa àwọn ọ̀nkùnkùn ni wọ́n á béèrè wọ́n ní yọjú sáwọn ní àárọ̀ yìí kí n tó máa lọ ẹ wo ṣì ń sùn lọ́wọ́ because mo ò lè jí báyìí nǹkan tó mu lánàá yẹn ó pọ̀ kan and moreover ó pẹ́ kó tó sùn bí aago márùn-ún ló tó sùn. Ah, wọ́n sì ní pé àwọn fẹ́ gifted mi ní nǹkan ni èmi sì ti fẹ́ mọ̀ lọ torí night duties ni mo wà lọ́sẹ̀ yìí mo sì ti ṣetán. Eh, eh, ẹ ló fẹ́ fún yín lówó àbí. bẹ́ẹ̀ ni monies. Eh, tó bá ti jí èmi máa bá yín gbà máa bá yín kó fún receptionist. Ah, mm, mm, mm, ah, ẹ mọ̀ ṣe bá wọn kó dáa ọmọ ń burú pọ̀ tẹ̀rí tẹ̀ra ẹ lè fún ní owó òyìn ní rí o lè mọ̀ wà bíi iṣẹ́ fọ́sẹ̀ kan ẹ̀ẹ́n tí ó ṣẹlẹ̀ ni pé báyà kí n dúró torí ní nǹkan tí mo fẹ́ lọ ṣe ń lé náà dàbí alára ń dúró tí wọ́n fi jí àmọ́ ẹ wá jẹ́ kó tètè yé wọn wípé èèyàn kan ń dúró dè wọ́n fẹ́ gbọ́ ti gbọ́. ẹ mọ gbàgbé o. mo ti gbọ́ màá sọ fún ajíṣẹ́. tẹ ti gbọ́. mo ti gbọ́. sọkẹ́ ẹ wá jẹ́ kó ní mọ ಜಿಲ್ಲೆ ಇನ್ನೂ ọ̀nkù tí ẹjọ́ wọlé lánàá nǹkan. ẹ ó ń sùn lókè ni èmi dẹ̀ fẹ́ sáré débi kan mo fẹ́ sáré gẹ̀ẹ́tì kan níbi kan. anyway sister um, policy wa níbà ni pé tí èèyàn méjì bá jọ wọlé wọ́n gbọ́dọ̀ jọ jáde pọ̀ so it's either kẹ́ pé wọn kẹjọ check out àbí kọ́ pé wọn pẹ́ lè máa lọ. ẹ eh, ó ń sùn lọ́wọ́ ní tẹ́bá dẹ̀ pé ń sọ o lè má gbé kan o lè má gbọ́. ìyẹn ò kì í ṣe problem. Um, Túndé Túndé. Yeah. Anyway, still the problems. Still the problems. Hmm. Bá mi lọ wo room 201. Kó béèrè lọ́wọ́ ẹni tó wà ń bẹ̀ pé iṣẹ́ àǹtí ilé màá lọ. Pé àǹtí sí. Àǹtí mi gbòòrò tún. Ókè bẹ́ẹ̀. Àǹtí ẹ̀jọ̀ níbo ni restroom yìí wà? Okay, right there. gòkè mo lè ara ni ó fà bọ́ sí. bíbọ̀ babies bíbọ̀ babies bíbọ̀ babies there is trouble there is trouble there is trouble òyìnbó wèrè there is trouble no no no no no sùúrù jọ kí ló ṣẹlẹ̀. àwọn òkú tó wà nínú tó wa wọn kú ti kú ọ eh, wọn ti kú ọ àpìrìsì wọn sí lọ ọ àpìrìsì wọn ti lọ dàkú àtìsì tó wà pẹ̀lú wọn kọ́. ìwọ sáré gba bíbá ìwọ ní kí wọn fẹ́ lọ tọ̀ ní wọn jà ó jà ní pé tá a ní gbọ́ àǹtí ìsọdà ìsọdà. kò sí bí báyìí ṣé kò ṣe pé ọmọbìnrin ti sá lọ. a ah, sá lọ ibú oyún sì sáré sá lọ ní ìgbà mélòó sí ìgbà kò lè sá lọ òun ọ̀dà sí ìwọ sáré lọ sọ́dọ̀ máníjà lọ mẹ́kì àná sáré máníjà èmi ò sáré lọ sọ́dọ̀ gate boy yìí ń sọ fún kó ṣe road blocker sí gbogbo ẹnu gate tó bá ti block gbogbo ẹnu gate sí bí ó sì lọ. ó ṣe jẹ́ pé ìkọlù ilé líle ló máa ń láì kó máa rán mi lọ ìwọ ọkùnrin ni ẹ lọ fèsì mánéjà kémi lọ fèsì kéètì mọ́. Ah, èmi ò lè fèsì di mánéjà o mánéjà tó yẹ pé ìbò ńláńláńlá wọn mọ̀ sọ lọ fèsì di mánéjà kémi lọ fèsì di gate boy ṣùgbọ́n já tètè lọ. ẹ mo ti gbọ́ máa lọ. <laughs> sẹ́nibọ̀dì bíbẹ̀ bóyá kẹ́tẹ̀ wo inú aṣọ àbí kí ló fi. ṣó máa sá sínú aṣọ ni ṣé lè jọ ń pé èèyàn wà ń bẹ àbí ó lè sá sínú bíbá yìí wà bí o. báàmù. àlàtà mùsè ni ẹ dákun àwọn èèyàn kan ni o wọ́n pààyàn sínú bí a sì ń wẹ́ni náà. èyí ń bọ̀. Mhm. ẹ dákun kí lẹ́yìn ṣe ń bẹ̀rù. irú ìbéèrè àgọ̀wò wa nù so mo béèrè ibi tárúgbó ti gbóyún wá ni. Ah, ah, a ní pààyàn nù bí kó mọ̀ jẹ́ pé onítàn ló wà nù bẹ́ẹ̀ tó tó tó sápamọ́ bẹ́ẹ̀. sójú mi wá jọjú àpààyàn ni. wọn èkó orí o ìyá wọn èkó orí o. tó mọ kọ́tí ní ṣe ń balùwẹ̀. ìmọ̀ o iná mo fi wá béèrè pé ta ló wà bẹ́ẹ̀ dákun sẹ́mi irú bẹ̀rẹ̀ àdó sí wo wà nù dákun. oríṣiríṣi ní ṣẹlẹ̀ inú òtẹ́ẹ̀lì wa ìyá arúgbó ẹ dákun kí ni ìyá arúgbó ń ṣe yín ṣé ó tún wá bọ́sẹ̀ ìyá arúgbó nù bí ni. Ah. Bímbọ́. Bye. gòkè mo lè sọ ara ni yóò fàbọ̀ sí i. màmá ibo lẹ ti ń bọ̀. ẹnkùnlé yà yín náà ní tí ń bọ̀. kí lẹ lọ ṣe níbẹ̀ àti pé kí lẹ wá ṣe ń bíbẹ̀ gangan. ẹ mú mọ̀ bínú yọkọ mi ìgbà tí ì rí nǹkan jẹ ó ní mo ṣe ní kí n wáyà yín kí mo bá yín gbá yìí ká ẹ lè wọn fún mi ní nǹkan tí ẹ dá ọ̀pọ̀ ìfàánú mi. iṣẹ́ kẹ̀ kò ṣiṣẹ́ ń bì báyìí mọ́ ọ irú ti pé ń bí báyìí ẹ má dààmú ara yín káàkiri. mo ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ẹ̀dọ́kùn. ẹ fẹ́ra yín fún re ẹ fẹ́ra yín fún re òhòhò ẹ fẹ́ra yín fóun ayọ̀ ohun tó pa yín lára kí ló dé tẹ́ fi ṣe é ohun tí ó bà yín láyé jẹ́ kí ló dé tẹ̀ fi ṣe. ẹlẹ́ o ẹlẹ́ o ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ o ṣé o sì ń bolódà. Ah, ẹ mọ́ mọ̀ bínú mo mọ̀ síléyà mọ́ ni. ẹ síléyà eh. ẹ sáré ògiri lẹ ìyá sí ni àbí ibi jọ inú ilé tẹ̀ lè sí yà. Ah, ẹ dákun ẹ mọ̀ bínú ẹ sàjẹ́ mọ́ lọ ẹ dákun. kẹ́ ẹ lọ. Eh, ẹ ṣeun. tọ́ ọ̀dọ̀ ẹ mọ́ ọ lọ. ẹ̀gbọ́n náà ẹ̀dúró náà ńgbà tẹ́ ẹ sọ pé ẹ sílé yà ṣebí mo ti géètì yìí látẹ̀yìn ni bóun lẹ ṣe wọlé. kò èmi kò ní mo pa èmi kò ní mo pa ẹ̀bù mi má ṣe ẹjọ́ torí ọlọ́. ẹ lọ pẹ̀lú máa fún fifty thousand fifty thousand ẹjọ́ ètò ẹ̀bù mi láṣìírí fifty thousand. ẹ̀yà kọ́kọ́ kí ló ṣẹlẹ̀ ń bí. àwọn màmá yìí ni àwọn ọlọ́pàá yẹn sínú tẹ́lẹ̀ wa tani báyọ̀ tẹ tó báyọ̀ fẹ́ra yín fún re ẹ fẹ́ra yín fún re òhòhò ẹ fẹ́ra yín fóun ayọ̀ ohun tó pa yín lára kí ló dé tẹ́ fi ń ṣe ohun tó bà yín láyé jẹ́ kí ló dé tẹ́ fi ń ṣe àkìpé kámọ́ kékeré mọ́mọ́ dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo e, ṣùgbọ́n àmọ̀ràn mi ni pé ẹ mọ̀ fẹ́ra yín fún re àmọ̀ràn mi ni pé ẹ mọ̀ fẹ́ra yín fóun ayé. ẹ káàárọ̀ àǹtí um, ẹ jọ ẹ nílé jáde o ẹ torí ẹni tẹjọ check in ti check out pọ́lísì wa níbí dẹ̀ ni pé téèyàn méjì bá jọ wọlé wọ́n gbọ́dọ̀ jọ jáde so ọmọ ní láti pè wá. <laughs> àǹtí ẹ ò mọ understand convention láti sọ gbogbo tẹ̀ náà ló ní policy owó tó kàn ṣẹlẹ̀ pé mo kàn fẹ́ sáré gbà kan ní ẹnu géètì bẹ́ẹ̀ yẹn ni oh. ẹ tẹ rí pẹ́ǹtì kan mo wọ̀ ní mo ní pẹ́ǹtì yẹn. Oh, ẹ jẹ́ kí báyìí péyàn tó máa bá yín gbà. àánú ah, kò lè tó yẹ kó ṣe nǹkan téèyàn lè bá mi gbà eh. ṣó ti yẹn tó yẹ pé nǹkan téèyàn lè bá mi gbà máa tẹ̀sí pé intercom mi bọ̀ mo bọ̀ ń sin iṣẹ́ gbọ́. Eh, ẹ má pẹ́ o kẹ́lẹ́ bá mi mú kan bọ̀. okay. instagram ni ẹ fẹ́ fi sí àbí facebook. instagram. ẹ wá jẹ́ kẹsẹ̀ yóò tó lẹ̀ káwọn wà fún ìlú àrùn kò yóò. káwọn ẹ̀kọ́ tó wà ní kó tó yà dàda. àà ó ilẹ̀ dúró bí ẹni tó fẹ́ kẹ́ yìí. kí n tó yẹ yìí. àǹtí ẹ̀yin ẹni sùúrù o ẹ ti lọ ni. ẹ mò ń bọ̀ mo fi sáré gbà nǹkan tà ni. ṣé ẹ ní pẹ́ ẹ ní pẹ́ rárá. ẹ̀yin ẹ ti ń lọ àbí kí n tún yíyà dáadáa. no èyí tó yàtọ̀. o ṣe jẹ́ n ṣe wà àwọn pictures. ẹ ń gbọ́dọ̀ yà yìí kí n mọ̀ yà dáadáa. o <laughs> tún ọdíjọ́ báyìí. màá rí ẹ lọ́la. no ọ̀la ní ọ̀fun màá rí ẹ lọ́tùnla. ẹ rí lọ́tùnla ẹ gbẹ̀lẹ̀. àǹtí ìgbẹ́ isan burúkú ni wọ́n wàláì wọ́n mọ̀ wọ́n mọ̀ tí wọ́n jẹ ni iṣẹ́ wọn ò sì lè dọ̀rùn ó ní bí ọ̀pẹ́ ẹ̀tún yìí ọmọ àǹfààní gidi wá híìpù ó láti sọ̀rọ̀ àwọn ènìyàn àkúdà sílé iṣẹ́ ìsá. tó wà ní room two oh one so wọ́n ti checked out ni. wọ́n ti check out. Eh, that reminds me lady yẹn ò mà ah lady ìsìn eh, kì í dé kẹ́ ẹ̀ eh. eh, ṣe ń lọ check there. ẹ bá mi lọ wò. ẹ bá mi check there. ṣé rẹ̀. Ah. ẹ̀fọ́ ló ti ba iye ọkú ìjẹ́ wọ́n sì sùn ẹ̀fọ́rí tí wọ́n ní bí wọ́n ṣe wáyé ọdún kan wọ́n fi wò téèyàn bá ti ń sùn jù ẹ̀fọ́rí mọ́ ń pọ̀ ní migrant ọkú. ọ̀nkú ọ̀nkú yóò mọ̀ dáhùn torí tí nǹkan mi bá fẹ́ ṣẹlẹ̀ kó jẹ́ pé ara wọn ti lọ mọ kódì jù tára bá ti ń kódì ẹ̀yàn ọ̀nkú. mo goke gòkè mo lè sọ ara ni yóò fàbọ̀ sí. ẹ mọ̀ sí erékeré gifted tẹ́fẹ́ fún mi òun lèmi wá gbà o àti pé ẹ forígun jù. ìwà ọkùnrin alájú kò mọ̀ ọ́ la ohun tó ń wá iṣu ewúra wa bá pàdé níjà kọ́ṣú bọ́mọdé bá pẹ̀kú àádájẹ́. that's impossible ẹ ṣe máa sọ pé èèyàn kú sínú room ṣé confirm ẹ. ẹ ó ti kọ àbí. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti confirm ẹ uncle jìnnà ti kú. ṣé òun nìkan ló dá wa ni àwọn àti aunties kan. auntie kan. ẹ tọ́jú wáyé rẹ̀. ah ṣé n sọ fún wọn ṣé n sọ àbí wo sọ pé kémi sọ ó disappearing. ó ti sọ̀rọ̀. ẹ ó round off. ó ti sọ̀rọ̀. will you shut up rárá ló ń sọ yìí náà ẹ ọ sá lọ where were you Ah, àìwárí ń di ẹ o. you shut up. mo ń mú bábí kún ṣe wọ. ẹ ẹ sà kéde máa wò ó àǹtí èmi ìfẹ́ kọ́ lọ tẹ́lẹ̀ o wọ́n ní ọ̀hún fẹ́ sáré lọ gbà nǹkan lọ́wọ́ èèyàn tẹ bá dé rí bó ṣe múra casual casual bó ṣe múra nìyẹn torí ẹ̀ ní mo ṣe aláwọn ọkọ lò. òun ló ló aláwọ̀ tí wọ́n tán fi lọ. ṣebí ìwà ń bẹ̀. I saw that. You, see her? Yeah, yeah you see, you see her. Ṣé àwọn pé mo fún yín láyè láti ṣe wèrè yín dáadáa? Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ah mo ṣe tí mo fún yín láyè. bẹ́ẹ̀ ẹ ṣeun. ẹ̀mí ló mo ti ń sọ fún yín pé iléeṣẹ́ yẹn gbọ́dọ̀ gbọ́n lójú kẹgbọ́n nínú kẹgbọ́n lẹ́yìn. mi gbọ́n o mi gbọ́n o ẹ̀sà mo gbọ́n o ni kò ní làákàyè. mi gbọ́n tèmi kí ló yin tàǹtà ló ń bá sọ̀rọ̀. wo wà ó. ẹ dákẹ́ mo. mo ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀sà ẹ ṣe bó ṣe máa easy fún yín bó ṣe máa easy fún rí ayé yín ẹ ní sọmí lẹ́nu mi mọ nǹkan tí mo rò ń gbà tí mo gbà yín síṣẹ́ gan. hello. ẹ ẹ ra ok yeah ah, inú mi dùn pé ẹ ti ẹ delete number yìí lọ́tẹ̀ yìí mo máa ní ìdí náà I've got a murder case mm, thank you ẹ má jẹ́ kó no ẹ má wọrí wọ́n fẹ́ wá fún yín lówó ni ó dà borí yín ò pé ṣe bonuses ni irọ́ bonuses ni. twenty eight missed call. Ah, the lock I mean, like, you know what, manager? We'll have to talk in your office. Oh, okay. But before then, give me a minute. Uh, you boys will have to pack all these exhibits. There are evidences. eloron, run um, fingerprints to real. Check fingerprints and two last. So we'll know where to start our investigation from. wọ́n ní ìwọ ló duty níjọ́ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Then, sir. okay in details báwo ló ṣe ṣẹlẹ̀. bá ṣe ń bi ni nìyẹn o Mr. Banji ìyẹn tó jẹ́ olóògbé wọ́n check in lánàá bí kò bíi aago mẹ́ta ọwọ́ ọ̀sán gbàtó dẹ̀ di aago méje ni lady kan dé ó pe rẹ̀ ní Fikayo mo dẹ̀ confam lọ́dọ̀ olóògbé ní pé ṣé kó wọlé wọ́n ní kí n jẹ́ kó wọlé gbàtó dẹ̀ di àárọ̀ yìí ni lady yẹn bá wa ó ní pé òun fẹ́ lọ gbà nǹkan lọ́wọ́ èèyàn níta ìyẹn lady tó wà wà lánàá yẹn bẹ́ẹ̀ ni mi tiẹ̀ fẹ́ kó kọ́kọ́ lọ bọ̀ ó bẹ̀ mí and then bó ṣe múra bẹ́ni tó fẹ́ lọ gbà nǹkan náà ni mo ṣe jẹ́ kó lọ nìyẹn àdẹ̀dúró títí títí kò dé ni hmm. kejì mi bá lọ wo yàrá yẹn ló bá confam pé wọ́n ti kú. Um, Josh, any details, lady yẹn, whatever you can use to describe her, Um, rárá, I can. í details ẹni ẹni tó bá gba yàrá nìkan la máa oh, Hello? Látàrọ̀ ò gbé fóònù àwọn kí ni túmọ̀ yẹn? Um, ẹni tó ní fóònù kan ló ń My name is... Detective Alex. Uh, hello? Ẹ eh, gbé phone. fẹ́ni tó ní ẹni tó ní fóònù yìí ti di olóògbé ní hòtẹ́ẹ̀lì kan nìbàdàn. what. ìyá inú mi á jẹ́ tó ti ẹ bá lè. hello. hello. hello. hello. ah. lóòótọ́ òun ni mo rí eh, àwọn àǹtí nígbà tí wọ́n ń jáde lọ ṣùgbọ́n wọn fi rán èmi ìpè kí n dá wọn dúró nítorí iṣẹ́ àwọn rìsẹ́sọ́nìsì àwọn ni kí wọ́n mọ ẹni tí wọ́n wọlé àwọn ni kán mọ ẹni tó jáde tèmi ni pé kí n sí géètì fún wọn kán sì bá tiwọn lọ. ok ok fine interesting um, jọ kí ni àkíyèsí tó rí nípa ẹni yẹn báwo ló ṣe lè júwe ẹ báwo ló ṣe rí. n tí mo rí ń pa wọn ni pé àǹtí ṣe ó ṣe dáadáa báyìí wọ́n ṣe rùmùrùmù wọ́n sì wọ aṣọ tí ó dé ibi. Hmm àmọ́ ńgbà tí wọ́n ń kọjá lọ mò ń ya Fúnkẹ́ lọ́wọ́ ni wọ́n kọjá lẹ́yìn mo sì yàn án mọ́ fọ́tò. ah that's a nice one jọ ṣé mo lè rí fọ́tò tó bá um, Fúnkẹ́ ọ̀wọ́ nígbà yẹn yà. orí fóònù Fúnkẹ́ ló wà Fúnkẹ́ sì ti mú fóònù lọlé. ó ti lọlé. ẹ ó tó ah, ah. ẹgbọ́n Fúnkẹ́ ti close lóòótọ́. yeah yeah ó ti close. Um, in that case ọmọlé Fúnkẹ́ right ilé fúnkẹ́ bò bó lèmi ti fẹ́ mọ ilé fúnkẹ́ à ah, ni mo mọ gbogbo àwọn ọmọ sọ́rọ́ adélé bọ̀ ṣé èmi èmi èmi èmi èmi fẹ́ mọ ilé ni tẹ̀mí ní kí n sí gẹ̀ẹ́tì kí n ti gẹ̀ẹ́tì sẹ́mi wá jẹ́ mọ́níjà bó ni mo ti fẹ́ ọlọ́pàá ẹ̀ ti dé ìwé ẹ̀bẹ̀rẹ̀ wàhálà yìí o. it's alright it's okay ah. it's alright it's alright it's alright eh? it's alright máa lọ mount um, duty post eh? ah, ẹ. bẹ́ẹ̀ni sọhun sọmbẹ ẹja ni o lè fi o lè farabalẹ̀ explain. I said it's okay something wrong with you. Uh, mọ. ọmọlé fúnkẹ́ what we do is this eh, mo fẹ́ I'm interested mo fẹ́ dé side you know before we move on eh, let's go ẹ fẹ́ ra yín fún re ẹ fẹ́ ra yín fún re òhòhò ẹ fẹ́ ra yín fóun ayọ̀ ohun tó pa yín lára kí ló dé tẹ́ fi ń ṣe ohun tó bà yín láyé jẹ́ kí ló dé tẹ́ fi ń ṣe. Uh, sir um proposal ta submit sọ́dọ̀ yín your account numbers méjì ló wà ń bẹ̀ okay uh, a prefer can make payment sí èyí tó hand pẹ̀lú two nine yes sir oh yes sir thank you very much Yes eh, sir yes sir god bless you bye bye sir. ẹ ẹ fẹ́ra yín fún re òwò ẹ fẹ́ra yín fún ayọ̀. Yeah, done. <laughs> ẹ jẹ́ ká pàdé bẹ́ẹ̀. See you later, darling. Yeah, bye. àkìpé kámọ kékeré mọmọ dẹtẹ. olórí fóònù lè bá dé wa fún ní fifteen k. pé fún fifteen k owó kí ni fifteen k ṣé o ṣeré. owó fún ọyàn ṣé ìpa ìfọ̀lọ́múdá náà ẹrù ńlá nìjọ ẹ má mú mi ṣeré ẹ má wá yín. olórí ẹja rẹ mo rí bá fún mi mú dání ó mọ tó ṣẹlẹ̀ mi kò tiẹ̀ ní èdè fóònù bọ́tò kò sọ pé ó ní èdè owó mo ṣe pé kó máa bọ̀ jẹ́ kí n fún ẹ ten k náà ọmọ mi. ọ̀ ah, kò gba ten k ẹ bá mi fọwọ́ méjì sí i wà kí ló máa ń ṣe ẹ̀gbọ́n ọ̀nà wọ́n ìkiri ààrẹ ó ti láìkò owó jù ok ẹ má wọrí mo ṣọ́ọ̀bù kó sí nǹkan tó lè kó bá mi lórí fóònù ṣọ́ọ̀mù pa iPhone ní fóònù. kò bá kò sí nǹkan tó lè kó bá yín lórí fóònù rẹ̀ gbọ́n mi ló ń lọ tẹ́lẹ̀ mo á fẹ́ mi kí n má lè èmi dé ní ìdòwò tó ẹ̀ lẹ́mí fẹ́ fi ta. o ní ìdòwò ló ṣe fẹ́ ta gbogbo fóònù náà ti fọ́ lójú ìwọ̀n àwọn ọ̀rẹ́ kò sí máa fún ẹ ṣùgbọ́n ó yà ẹ fẹ́ ra yín fún mi. Fikayo níbo ló lọ torí mo ti pe nọ́mbà ẹ̀ òbí kọ mo tún pè ẹ́ láàárọ̀ ẹ̀ títí fòun ẹ̀ fi kú. ọ̀rẹ́ mi má bínú má bínú. mi ì bínú but the question is níbo lo sùn sí torí mo pè dàpọ̀ lo kúrò níbi láti six lánàá. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kò báyìí mo sùn. ṣé ọ̀rẹ́ ti ṣé yẹn tí mo mọ̀. ẹyin rárá ò mọ̀. Ah, jọ èwo náà àwọn ọ̀rẹ́ ẹ̀ o tí mi ò tún wá mọ̀ gbígbé ò mọ́ àti pé mo fẹ́ travel mo fẹ́ lọ rí sista mi jọ̀wọ́ mo fẹ́ sáré lọ rí sista mi ẹ́. mo lọ sọ́dọ̀ sista ẹ̀. kí ló ṣe fi káyọ̀ nù o ò wálé wá sùn ó tún dé láàárọ̀ kó sọ fún òun travel. Fikayo. Fikayo àwé ohun tó fi gọ̀ǹgọ̀ fa ojú rẹ̀ máa já. Èmi ò mọ kọ́kọ́ ń pa gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. Listen, listen. Sorry, o máa ní láti lè wà lọ́dọ̀ wa tó bá ṣọ́ra o. Because a ní ìdí fóònù yẹn fún investigation tá a ṣe lọ́wọ́. Ìwọ fúnra rẹ bó ṣe wà accessory ló jẹ́ fún wa then phone yẹn ló máa lead wa i mean and why èèyàn tó wá involved in the murder case and then ó ní kọ́kọ́ ṣe pẹ̀lú phone yẹn ó dẹ̀ sọ pé kó mọ̀ bóyá jẹ́. Ah, accessories kẹ ẹ wo mi ò mọ kankan mi ò mọ kankan tẹ́ ẹ̀ ń sọ fóònù ọ̀hún náà mi ò rí. Oh, all right fine tó bá dé ọ̀dọ̀ wa wà á mọ kankan nípa ẹ̀ gbogbo tó mọ kankan tó mọ kankan wà á mọ tó bá yà. Ah, ah, ẹ wo àbúrò tí bá fún ẹ fọtí àbúrò mi náà ló ń bọ̀ yìí o òun nìkan dẹ̀ lájọ́ ń gbénu lé ẹ bá mi bẹ̀rẹ̀ ibi tí fóònù wà lọ́wọ́ bọ́dé Hmm, fóònù mi dà. torí mi àti ẹnìkan la wà nulẹ̀ èmi àti ẹnìkan la jọ ń gbé nulẹ̀ yìí fóònù mi dà. fún hmm, pété báwo kí mo bá fi fóònù yẹn ṣe gan-an. Ah. ìjọ kí ló ń ṣe ṣé wọ́n máa ń ṣe náà naturally ṣé tí mo nǹkan ni. ẹ má wọrẹ mo lè handle lẹ o. ilé tó ń jó. bọ́dé hmm. ṣọ́ṣà ti rí wọn they are police officers wọ́n dẹ̀ ń kó wa lọ sí station ní tọ́ọ̀bà ti rí fóònù báwo ló ṣe ń ṣe báyìí fóònù mi dà náà. ẹ ẹ lókè tó ń jó tó ń gbọ̀n yẹn lókè you are too young for that rubbish bẹ́ẹ̀ kò sọ bẹ́tí fún wa ẹ ọ̀ sórí wà tẹ́gbọ́n ẹ máa kó lọ sí ìmọ̀ lọ tì mọ́lẹ̀ o ò ní rí òrùn o ò ní ráyè jo ojú ọ̀ràn tó ń ṣe yìí ṣùgbọ́n. bọ́dé tó o bá ti mú wa máa débẹ̀ o. bọ́dé ọlọ́pàá ni wọ́n o bọ́n dẹ̀ ṣe ń kó wa lọ yìí wọ́n kó wa lọ sí police station ó ṣàmọ̀ nǹkan tó ń pè ní police station. kí ló wà ń bẹ̀ ìwé àkọ́ńgbà gbàwé ni. ẹ má kọ́ gbàwé ní station ni tó ti lọ kọrin yìí. Hey, Bobby, look here, look here. At this point, o gbọ́dọ̀ farabalẹ̀ gan. Stand right down. Hey, you come. Hey, come. Hey, come. Mo ní mo ká lọ fún ọfíìsì ọkọ̀tọ̀. Àbí mi lọ jọ. Ah, kí ló ṣe ọmọ rẹ? Mo ṣe ah. máa ṣe nìyẹn. Bọ́dẹ fóònù mi dà. Mm. Má dàgbọ́n àtúwà lẹ́yìn mi ni wọ́n kàn pariwo lásán ni, èmi ni kò bá sọ̀rọ̀. Sòótọ́ fún mi ṣé wọ́n ló mú fóònù má pariwo fún mi. iPhone. Ẹ eh, iPhone. Ah. mo um, <sighs> ti ta fún pàdé nìkan. ok ọmọ kan tó máa ṣe yẹn wàá mú mi lọ sọ́dọ̀ pàdé ẹ̀ tó ta fún yẹn a máa lọ bá a tó bá sì lè mú mi lọ bẹ́ẹ̀ tá a bá ti gbà lọ́wọ́ ẹ̀ wọ àtẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ ní lọ station ẹ̀ máa máa bọ̀ lé mi. àní dáwẹ̀ ń bẹ̀. kò ni àwẹ̀ báwo ẹ̀ ní wọ station ẹ̀ ní ibi station ṣe rí ẹ̀ kàn máa máa bọ̀ lé straight. àní lọ station. àní lọ mọ ọmọ follow me. ẹ ẹ mo ti sọ pé bọ́ọ̀dẹ ló máa pa mí ló bá ti lè dánú wá máa sọ̀rọ̀ báyìí jọ̀ọ́ níbo ló lọ. wọ́n jáde ní kí ló tí gbogbo yín dé tẹ̀ pẹ̀lú ọlọ́pàá ṣé kò sí. ibo ló lọ. wọ́n ní pé láàárọ̀ ìgbà tó ń jáde wọ́n láwọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn kan tí ó ń ṣe fóònù so that's the only thing i know about his whereabouts. ẹ jọ ṣe mọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ tó ń ṣe fóònù yẹn. ẹ mo mọ bẹ̀ bọ̀ gbàtẹ́ dé ìsìn ẹni pé mo ṣe nǹkan lọ́wọ́ nulẹ̀ ni mo mọ bẹ̀ possible kí n kàn yín. please excuse me. sir lọ. ẹ já lọ. wọ́n lọ. àlàyé kí ló wá pòlò ọ̀rọ̀ fún òní yìí. ṣé òun lè léyìn. òun ni òun ni òun ni ìjọba ṣe transfer fún mi pọ́pọ́ pàjọ. àwọn wa farabalẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Ah. àlàyé mi lákòókò ṣe kí a ṣe nọ́mà. tó ah. dà pé òun bẹ́ẹ̀ mo ń wo fóònù lọ́wọ́ ní kí n ṣe transfer fún un aláìjà ń wọ́ṣẹ̀ wá sí ṣe transfer fún mi ọmọ ọkọ tó bá dènà ẹ jẹ́ fún ẹ forty k fẹ́lẹ̀ náà. forty kilo pé aláìkí ló ń ṣe ẹ̀nà ọmọ kúkú mi ò ṣàjòjì sàárè náà bójú kúrò mẹ́tọ́ àti lè ṣe fún ilé one twenty ọmọ yẹn máa bá tèmi lọ kí ló ṣe ẹ̀ náà. Ah! kí òun kọ́ lélẹ́ yìí ni. wọ́n bá yẹn ń ṣe síra wọn náà tó bá wọ́n kó ra fóònù ìjọ fún mi fóònù jàdébàlẹ̀ sọ one twenty kò gbójú kí ló ṣe ẹ̀ mi láìkí ẹ̀ ah, ṣé o ti le tó yẹn ni máa wọ̀ bọ́ ìta. are you. are you okay. yeah yeah yeah i'm okay sir. Um, ọ̀dà mi kọ́ wọn ní ọ̀dọ́ yín wọ́n nípa àwọn bọ́ọ̀lù àárọ̀ yìí ó ti ó ti fi mí lẹ́yìn tí ó ti gbà báyìí lọ. ó ti gini o ti gini kí ló fún ẹ. no kò kò fún mi kankan. ṣóhun rẹ. no kò ń ṣóhun kò ń ṣóhun. wà á pọ̀ ẹ̀yìn ẹ̀ náà o ti have to search. my friend. ká o sókè raise your hand. bó ló gbà. ó lọ báyìí sí i o. Young man. Hey, don't, don't, don't, don't, don't, don't, don't, don't, don't, think about it. Don't think about it. Don't think about it. Don't think about it. Don't, don't, don't think about it. What's happened? Don't think. Uh, kí ló ṣe kí ni wetin happen na? Àwọn wetin happen? Gbagba eti àwọn wetin happen? Ṣé wàá kìí ṣá? Ìlọ wetin happen? Can I see your phone? That's the phone. This is the phone. That's the phone. This is an STD. This is the phone. Yes. Coffee. tí sọ ti bá gba ojú ẹ. ṣe èyí tó bá jẹ́ pé lédi ilẹ̀ sọ èmi ò mọ̀ rí i ṣe bí gate máa wà níbi iṣẹ́ ló kàn já mi ọmọ wọn capture moment ni sá. ó dá mo ló gbà. ṣẹ́rí èmi àti ẹ̀ lájọ dé bus stop. ok. mo kàn gbọ́ tó ń sọ fọlọ́kadà pé um, eh, nọ́mbà twenty four Bódìjà estate. ibi tó sọ fún òun lọ nìyẹn. ibi tó sọ fọlọ́kadà ni. ṣé mo kọ́ tó wá sí mi yẹn send nọ́mbà yẹn sí mi. Yeah, send us in WhatsApp. Okay, send it through airdrop. Okay, sir. 070. Ẹnu ẹni la fi ń ka where exactly are you going? Tí mo sì débi tí mo lọ, mo máa pè é náà. Fikayo. Èmi àti ẹnìkan lájọ́ ń gbélé. Mo dẹ̀ fíìpù yẹ kí n mọ ibi tó bá l'Abuja ni mò ń mi ah, gbé àti tí ń gbé náà. ọ̀dọ̀ ń kọ́ ẹ̀ lábújá. bọ̀ ìgbà tó wọlé dé ń sìn ó sọ pọ́dọ̀ àti ẹ̀ ló lọ. bíi pé wàhálà ẹ̀ pọ̀ o kí ló ṣẹlẹ̀ náà mo ṣọmọdé náà ó sọ pé tí bá sí débi tí mò ń lọ mo máa pè ẹ́ bó ti ń pẹ́ àfi mí lẹ̀ wọ́n sì ti kí ló ṣe mo ń lọ mo tẹ̀ ti pẹ́ gan kí ló dé wàhálà máa bèrè wàá máa ọ̀dọ̀ àǹtí ẹ̀ Fíkáyọ̀ Fíkáyọ̀. ẹnu ẹni láfi ń mẹ́jẹ ẹnu ẹni fi nǹkan mẹ́jẹ. gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíá. gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíákíá. ẹnu ẹni la fi ká mẹ́jẹ. ẹnu ẹni o la fi ká mẹ́jẹ. gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíákíá gbégbégbé bá wọn gbé tìyẹ ní kíá. Yeah, who's it? oríṣiríṣi lójú ń rí láwùjọ wa. Um, um, láti bọ̀. Apparently we are men of the Nigerian police force. Um, ẹnìkan kú ní hòtẹ́ẹ̀lì kan ní àdúgbò wa lóru mọ́jú mẹ́rin òun àti Fẹ́káyọ̀dé jọ sùn mọ́jú ni tó jẹ́ kí Fẹ́káyọ̀ jẹ́ prime suspect in the murder case. mo ṣáà sọ náà Fẹ́káyọ̀ ṣe o ti pààyàn àbí. I'm sorry did you notice anything you said something. no no no no no kò kò sí problem Fẹ́káyọ̀ ti jáde kò kò kò sí nílé. ó ti jáde but um, ẹsìn débẹ̀ lánàá àbí ó pín ìgbà no ilé ni mo wà o. ẹjọ débẹ̀. ara àjọ jáde. kò dẹ̀ pé ìgbà tó wà ń bẹ̀. no àkíjọ jáde gan. ilé mo máa ń wà. ilé yìí máa ń wà yàn kí n tẹ̀ jáde. bẹ́ẹ̀ o ti wá jáde báyà mi. ó ti ó ti jáde. okay if i'm not mistaken ó wálé ó tún wá padà jáde àbí. ẹ ẹ máa pàdé ẹ̀gbọ́n lọ́nà tẹ bá lọ sí. Um, although we don't have our search warrant it's um, under emergency do you mind if we go into the rooms ó ti bọ́ síta ni. do you mind if we go into the room. ẹ bọ ẹ. you want to resist arrest. no. okay We want to obstruct our job. you are an accomplice abeg don shame me. at emi ibi eh, kai. then let us do it. Oh, okay okay. please. Fikayo ti bọ́ síta. it's alright it's fine. okay. sit down sit. no mama sit. okay. How are you? I'm okay. You're such a beautiful girl. <laughs> Oh, thank you. oh, fine, girl. oh, is she? Yeah, kì máa pọ̀ Um, tán ẹ̀ kò ń and the last two years mi rò gbóbìnrin tó fáìn tó ẹ̀ Hmm. Yes. <laughs> really? uh, <laughs> well, uh, ò really were used more kì máa for me bí bá ṣe rí gangan ni màá sọ mi ò ní mind tí get to know you more you know kémi àti ẹ ó wà papọ̀. Eh, mo ṣe pé yín náà dá lọmọkùnrin yẹn yóò wá òkè but mi ti understand irú tọ́jú tẹ́ ẹ sọ oh, mo fẹ́ tọ́jú ẹ gidi ni you know kò sí mm. nǹkan kan tí mi ò lè fi tọ́jú ẹ when you talk about money time attention gbogbo ẹ máa fi tọ́jú ẹ. well because I got tó wò lè ṣe hmm. and i'm a banker and i'm very much okay But got mò ń fẹ́ látara ọkùnrin ẹni tó máa ṣe mí dáadáa tó máa iná. a máa ṣe ẹ dáadáa a máa tọ́jú ẹ gbogbo nǹkan tó bá ní just tell me i mean i understand. sex aspects like. wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ̀dé wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ̀dé <laughs> sexually nǹkan tí mo good sí jù nìyẹn i'm telling you sexually i'm very very you know, active and agile mo strong gan tó bá jẹ́ pé yẹn ni wọ́n wá nínú ọkùnrin ah, <laughs> ẹnu ikú ah, pàdé ẹni máa pa. wow really. <laughs> i'm telling you. okay no problem. I'm happy to hear that. Oh, so it's a deal. Yes, deal. Oh my goodness. Uh, come on, give it to me. Mm-hmm. oh my goodness. Yeah. Um, ṣe pé mo carry wà kárí dèjì lórí mi ò pé orúkọ ẹ lórí ẹ kí n kọ́kọ́ gbé lẹ́yìn. Oh. what's your name. my name is Fikayo. Fikayo. orúkọ ẹ. Fikayo. ibo ni kí n máa gbé ẹ lọ báyìí bàjẹ́. Ah, ṣùgbọ́n bó bá pààrọ̀ gidigba agbé wálé káwọn òbí ẹ̀ mọ́lé. àwé ohun tó fi gọ̀ǹgọ̀ fa ojú rẹ̀ máa jà. ẹ ah, Banji mo ti ń pe nọ́mbà látàárọ̀. mọ̀dá ẹ dúró lọ ṣé ṣé kò tẹ̀ ń sọ fún mi sí pé ẹni tó ní fóònù yìí ó ti kú. yẹ mo gbé mo dára mo gbé mo dára yẹ Babánjí àmújẹ kìlọ̀ fún yìí o àmúsọ fún yìí títí o ẹwọ ẹwọ ẹdìtọ tí ẹ ẹ ní sùúrù ẹwọ mo mọ ẹni tó pa ẹ̀gbọ́n mi o mo mọ ẹni tó pa ọmọ ẹni tó pa Babánjí. Fúnṣọ́ ọ̀rẹ́ wọn ló máa pa wọ́n. kí ló dé tó rò bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi àtọ̀rẹ́ wọn business partner ni wọ́n and recently ní ẹ̀ṣẹ̀ gba contract kan tó jẹ́ fagiment láàrin àwọn méjì ọ̀rẹ́ wọn tayọ̀ ń sọ̀rọ̀ ipa ẹ̀ ó threatening ní ẹ̀gbọ́n mi gan dẹ́kẹ̀rù gan bá wọn mo jẹ́ kìlọ̀ fún ẹ̀gbọ́n mi títí kó má bá wọn ṣe business mọ́ wọn ò gbọ́ wọn ní pé halẹ̀ lásán ni and business yìí it's hundred million naira Um, sorry, in tó sọ yẹn go concrete enough and evidence for us but at the same time we will not leave any stone unturned. Of course. A máa lọ interrogate Funsho yẹn but ṣó lè ṣe mí fipọ̀ kó ṣó mọ́lé ẹni yẹn. Yes of course. Jọ àdúgbò òbò níbẹ̀. Fikayo mi ò bọ̀ rẹ́ẹ̀dì kóbìnrin challenge mi. Ah, mm-hmm. hmm máa ti bí pọlẹbẹ mọ́ lẹ̀ jẹ rí. Eh? i'm telling oh, you. ọ̀rẹ́ àná báwo ni tó máa good. ẹ of course. Eh, Káyọ̀ èmi máa ní. ṣé bẹ́ẹ̀ náà lórí to ni. Hmm. oh my goodness èèyàn kì í. who's that. sorry. I'm Yes. Oh, beautiful. What can I do? Um, I'm here, Mr. Fonsho Adeyeye. Yeah, that's me. Hello, Shale. Interesting. Oh, excuse me one minute. Just Harassment, you can't just come into yes, my house. Yes, yes, I your One minute, sir. Sorry, sir. Dikayo. Dikayo. Oh. What's happening? You see? You can only run What's happening here? Mr. Funchal. You and Fikaya are under arrest for the murder of Mr. Banji Olaoyi. What? You heard me. What? You heard me. Let's cooperate with us. Whatever you say or do, we use against you. Mr. Funchal, investigation will lead to our direction. Um, àbúrò olóògbé ló jẹ́ kó yé wa wípé ẹ̀ threatening ẹ̀ lórí ọ̀rọ̀ business kan. Ah. what ẹ ń tàn sọ̀rọ̀ ẹ̀ mi ni he was my friend i mean kò possible kí n pa ọ̀rẹ́ mi no lóòótọ́ um, èmi àti ẹ̀ ní argument lórí business kan tó dára pọ̀ tí mo dẹ̀ mọ̀ pé uh, of course um, àwọn ọ̀rọ̀ tí mo sọ ó heavy there you know ọ̀rọ̀ orí ahọ́n lásán ni i swear to god kò possible. you know what um, ṣàkárà ẹ̀ ni. ẹ jẹ́ ká assume pé òótọ́ lọ́rọ̀ tẹ sọ yẹn bọ́ ọmọ tí mo bá pẹ̀lú yín ẹ̀jọ̀ báwo ló ṣe jẹ́. Ah, ọlọ́run bá tó èmi ni first time tí màá ever rí ọmọ yẹn rí. mo lè gòkè mo lè sọ ara ṣóun ni yóò fà bọ́ sí i. kò mú ohun tó ń wá nídìí iṣu ewùrà wa bá pàdé nídìí akọ́ṣu bọ́mọdé bá pẹ̀kú á bọ́mọdé bá pẹ̀kú tẹ́lẹ̀. Well, it's it's kind of hard to believe. in the first time to my meet her. Yes. Ẹ dẹ̀ gbé wálé yín ẹ bí yóò lè ṣe yín ní jàǹbá bí yóò lè kó yín lẹ́rù lọ àbó lè ṣe nǹkan kan fún yín. sà ọmọ ògbóró ni mí oh. àwọn tábà ti wà ń gbòòrò bá ṣe ń ṣe olè lọ́mọ ń dọ́ in fact máa ń ṣẹlẹ̀ nígbà mi jọ yẹ pé three different girls in a day màá dẹ̀ gbogbo wọn wálé màá lù wọn pàápàá màá dẹ̀ move ọmọ ògbóró ni mí bá ṣe máa ń ṣe nìyẹn hmm. olóṣù la máa ń gbé a ti bá wọn ṣe nǹkan tàbí bá wọn ṣe tán á tú wọn lẹ̀. so in a way um, ó jẹ́ pé Mr. Banji olóògbé náà máa ṣe bẹ́ẹ̀ nìyẹn. oh yes I ń sọmọ ni ọ̀rẹ́ mi ni we do the same thing virtually the same thing. ah that is leading us somewhere that's good. ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé Fikayo tó ń cough jáde níbà yẹn òun ló wà pẹ̀lú olóògbé Banji ní òtún lálẹ́ àná mọ́júmọ́ ìní. yes. Fikayo. Àbí Fikayo ló pa Banji. Banji sọ fún mi pé òun pàdé ọmọ yìí lórí íńtánẹ́ẹ̀tì lórí sóṣàl mídíà lòun ti pàdé ẹ̀. Àmì ọlọ́mọ ayọ̀ mi mo mà dáràn. So ọmọ yìí ló pa Banji. Tó ẹ̀ bá wá sí i bóyá ó máa pẹ̀mí náà mi ò mọ̀. Ah! Dáràn bọ́mọdé bá pé kú. létí èmi kò ní kópa Bánjí ẹ wò I work as a marketing officer in one of the leading bank in this industry. Mi ò lè pààyàn. Ó tó àpàdé ní online. A dẹ̀ fix date sí hotel. Sit down. Sit down. <laughs> Àfi bí ẹni pé mi ò rí ara wa rí. Kí ló dé? Ẹni o tún wá rẹwà ju pictures tó máa ń How? Oh, really? Honestly. Oh, thank you. Anyway, kí ni kan Um, though I don't take a call, but you can just give me energy drink. Come. What is fàbọ̀ sí i mo lè gòkè mo lè sọ. Hmm, Tunde sorry hmm, mo ti gba ẹgbẹ́ wọn ní ẹgbẹ́ sọ. aṣọ ni yóò fàbọ̀ eh, sí i. bá mi gẹ̀ẹ́tì energy drink kan kò dẹ̀ bá mi gẹ̀ẹ́tì àwọn ọmọ tó máa ń bá mi gẹ̀ẹ́tì jọ èmi náà má kàn máa wò ní ìgbà yẹn. nídìí iṣu ọba pàdé nídìí akọ́ṣu. ah ọ̀bẹ́bí oh, so ṣé mo ṣe máa ń sọ fún mi tá a bá ń sọ̀rọ̀ ní pé àwọn ọ̀rẹ́ máa kàn ọ̀pá mi kò Hey, ojú dẹ̀ tì mí. Mi ò lè wait honestly. I can't wait at all. Ojú rẹ̀. tìlátìlá tìlátìlá tìlátìlá gbà síbẹ̀. yé kí ló ṣe yìí ah. tí ó sì problems. ọlọ́run o. ṣe problems wà ní. òun ah! gbèrè ni. ìgbèrè o ti ṣe wẹ́dà rí. ara ọ̀sìn bí báàdì mo wà báàdì mo fi sí sálẹ̀. báà ló máa ń pè kó n ṣe báàdì. ẹ báà ló ti jẹ́ òkè báà báàdì báàdì báàdì báàdì. túnde má bọ̀wọ́ mi jẹ bá mi kọ. <laughs> uncle uncle jọ má sọ mí lọ́la fún ilé ọkọ̀ sí ni. yọrọ kí ló dé tó dé. uncle uncle. o ṣe mo dúpẹ́ God bless you. <laughs> kí n bọ́ sí tàṣí mẹ́ta la fẹ́ pé ń bí ni. túnde kí ló máa ń anyway jáde rà nàmà fún ẹ. ṣe ìjókòó gbàdé. Mm, mm, mm. wá wọlé. kí wọlé. ọdẹ ẹ ṣe ń tẹ kúrò ẹ lọ ọdẹ kátọrọ dáná ẹnu baby girl. yes darling. Oh. kí ló ṣẹlẹ̀ nìyẹn ìgbà tá a ṣe tán tí mo wò bókè mo ti fẹ́ máa lọ mo dẹ̀ wọ́ bíi true mo ṣáwà pé kí n lè change láti máa lọ ìgbà tí mo dẹ̀ ṣe tán tí máa jí máa jí máa jí ò dá mi lóhùn ìgbà yẹn mo ṣe wá notice pé mo ti ṣaláìsí mo ti kú èmi kò ní mo pè ṣàánú mi jọ̀ọ́. don't believe you. I don't. Okay. To ba jẹ́ pé lóòótọ́ ni gbogbo story to sọ kalẹ̀, kí ló wá ṣẹlẹ̀ tó fi ni lọ? Detective ẹ̀rù ló bá mi. Ẹ̀rù ló bá mi because mo sì pé murder case lọ̀rọ̀ yìí. Kí ni mo fẹ́ ṣe? Torí ẹ̀ mo ṣe sá lọ ẹjọ́. I still don't believe you. I'm not convinced. I'm not. Even if I do, that does not rule you out as the prime suspect. Ṣé <sighs> máa tún I'm ṣẹlẹ̀ a very thorough investigation Come on, wà custody wọn. Lọ́gbẹ̀ni. Dàrú! Tẹ́tí ìfẹ́ ìjọ mi kọ́ ni mo pa bá ẹ̀jẹ̀ ṣàánú mi. Look, look, look. Ah! Oh, excuse me. Hello, doctor. Ah! Oh, fine. Kí wá ní result autopsy yẹn sọ báyìí? Ah. Really? Okay. But that's wickedness. Okay. All right. I should go Thank you so much. um, result autopsy olóògbé ni wọ́n fún mi ní update lórí. wọ́n ní wọ́n rí àwọn elements of drugs nínú system olóògbé. drugs. definitely wọ́n mú kankan tó jẹ́ pé wọ́n wà allergic sí. and while you were engaged in that whatever you tell us ṣe ló tẹ ọ heart wọn beat faster than supposed ìyẹn ló trigger heart attack bí ìdàpé olóògbé ni heart disease tẹ́lẹ̀tẹ́lẹ̀. But I want to ask you a direct question. Mi lè fẹ́ kó parọ́ fún mi. Kí ló fún Ibo ló ti gbé wá kí ló ní tó fún wa? Mo fún ní kòkó mu. Ìgbà tí mo dé, ó béèrè pé mo máa mu. ni mi bere pa ẹ̀? Kí ni wọ́n fún ni mo bí ẹ́? Eh, ara àwọn tó ń ta nǹkan ní báyìí, bòbó yẹn wá ọkọlẹ̀kùn, ó dẹ̀ gbé kíní yẹn wá báyìí, ó wà nínú plastic bottle. Kíní yẹn ló fún Banji. Banji dẹ̀ mú kó tó di pé mi àti ẹ̀ ní nǹkan kan papọ̀. Òun eh, ló mu. Èmi dẹ̀ mú energy drink ìwọ ò lè mú náà. wọn ò mú náà ẹ kí ni ẹ lò mú un nìkan ló dààmú. ọwọ́ ló rán ọgbọ́n ẹ gbogbo ẹ. èmi ń o mi ò mọ bọ̀bọ̀ yẹn rí o tẹ́ẹ̀ gan mo ò débẹ̀ rí first time tí mo débẹ̀ náà nìyẹn. lóòótọ́ ni. èmi ló ń bá sọ̀rọ̀ tán kó mi. ẹ̀yà mo gbà tó tán di lóòótọ́ ni mo fún mi drinking good i like you. ṣe ìjàmbá ìgbòho ló ń parọ́. ẹ̀yin parọ́ mi máa parọ́ mi. ló wáyé tó pa pa wọ́n kẹ́. ẹ kí ló tó pa. pa wọ́n kẹ́. èmi kọ́ lèmi pa wọ́n aláwa ẹni ẹyẹ kókó rán kí n pa lóòótọ́ ni wọ́n pè mí lálẹ́ àná wípé àwọn bọ́ọ̀lù lọ wa. àwọn sì ní ladies kan tí àwọn ti ṣèlérí fún pé àwọn fẹ́ jẹ́sẹ̀ rẹ̀ wọ́n jú ni o wọ́n wá béèrè lọ́wọ́ mi pé kí ni nǹkan táwọn lè lò táwọn fi gbáradì tára wọn fi lè dáadáa táwọn fi lè ṣe bíi mẹ́ta ẹ̀ẹ̀mẹrin eh, ẹ̀ẹ̀márùn eh, ah, èmi sì sọ fún wọn pé kò sí problem ó ní àwọn nǹkan tẹ́mi náà máa ń lò wọn ni mo bá wọn kó pọ̀ lóríṣiríṣi tí wọ́n sì mọ̀. that's good that's good you are leading us on right please you are moving us forward. Um, kí wàá ní àwọn nǹkan tí wọ́n kó pọ̀ yẹn. Eh, ẹ ṣeun mo tàmádọ́ kudin bàbá mo fi jẹ̀dí sí i a sì tún fi gégémù díẹ̀ náà sí i lóòótọ́ gégémù àti ròrí so ìdílé bíi mẹ́ta kò ní jẹ́ kí wọ́n ní ẹ̀ẹ́dẹ́kì púpọ̀ tó bá ti wá di pé a bíi mẹ́rin àbí márùn-ún sí ó lè máa fà kí gbogbo nǹkan tó pọ̀ fún mi. bẹ́ẹ̀ni ìṣe kíláàdì lọ́nà wo mo ṣe jẹ́ kíláàdì. you are wicked. Mm, wicked mm, mm. yìí. you are terrible. bẹ́ẹ̀. àbí mo yẹ sọ̀rọ̀ mo dá mi lóhùn gbọ́dọ̀ ló wà. àbá ìtú bàbá ẹ̀ gbọ́dọ̀ sọ. ok ìwọ mọ̀ pé mo wọn tó fi yẹn wà ìlẹ́gà o tó o bá ka ìwé o ka ọpọlọ ìjọba ti ní ẹni tí o bá ti ṣe oníṣẹ́ ìṣègùn wọn ò gbúdọ̀ bá pẹ̀lú àwọn kankan báyẹn lọ́wọ́ ẹ máa engage in farming illicit drugs wọ́n ti wọ́n wọ́n wọ́n ẹni gbọ́ ó gbọ́ kí ní kan pa all those rubbish tó mú kiri tó wáyà ní ẹni kí ní bẹ̀rẹ̀ liver problem ok ṣé wọ́n pàpọ̀ lóògùn tó fún ní kí ní ẹni ó ní heart problem nǹkan tó fún yẹn ló ṣúgà àtàtà òun ló pa ìjọba ti ṣòfin ẹni tí ò bá ti ṣe ìṣègùn kó má dédé àwọn kìíní o ò lè mọ combination ẹ̀ kì í ṣe ọ̀nà ẹ irọ́ ni ẹ̀ nígbọ́ kò sí tẹ́ kí mu ẹ fẹ́ mu sawdust ẹ̀kọ́ ni wọ́n ń gbé sí sàkàwé ìbá wọn fà torí ẹ fẹ́ láì ẹ mú gọ́ọ̀mù ẹ mú rọ́bà ẹ fa ọgbẹ́ sórí wọ́n sára bì there are drugs tíjọba ṣe ṣe kó wà lẹ́gà NAFDAC ti wọ́n dé approve I'm stressing myself gbogbo ẹjọ́ tí mo bá ẹ̀rọ lọ́kọ́ mo bá sọ̀rọ̀ ṣe bó lẹ́bi sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo ní. sọ fáwọn ẹbí ẹ òkè mo láì ọmọ ìṣọ ọmọ ọ̀rọ̀bìnrin wà sọ fáwọn ẹbí ẹ kọ́ pàdé ẹ ní court adájọ́ tó bá dé wájú adájọ́ bóyá sọ ni kò máa sọ òun tó bá yẹ sọ ni kò máa fún ọ lésì o ṣé olóògùn ni in fact mo rẹ́jọ bẹ̀rẹ̀. ẹnu ẹni láfínkàn méje ẹnu ẹni láfínkàn méje gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíá gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíákíá ẹnu ẹni làfi ká mẹ̀jẹ̀ ẹnu ẹni làfi ká mẹ̀jẹ̀ gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíákíá. kí ló sọ. gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíákíá. ayé ẹ̀ máa bàjẹ́ ni ọjọ́ tó bá tún pe nọ́mbà mi ọdún tó bá tún pe nọ́mbà mi ṣọ̀kànná ló máa pẹ́ má pe nọ́mbà mi mọ́ mi gbogbo tó bá ti wò àti píchọ̀ mi ò àti facebook mi ò sí lórí ẹni social media kankan mọ́ kí ló ṣẹlẹ̀ má pe nọ́mbà mi ẹni tó bá pe nọ́mbà mi òfò ló máa ṣe òfò ló máa ṣe tó bá ti bí ẹ̀dá kó pe nọ́mbà mi mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ kí ló ṣẹlẹ̀. oríṣiríṣi lè ti ń gbọ́ mm-hmm, nílẹ̀ wa bẹ́ẹ̀ bá rìn ẹ̀rín ti fúnra ti fúnra ojú làlá kan fi ṣọ́. ẹnu ẹni la fi ń kan méje. ẹnu ẹni la fi ń kan méje. gbégbégbé báwọn gbé tiẹ̀ ní kíá. sauti yenye kiakia enweni lafika venje enweni lafika venje gbegbegbe baombe ti yenye kiakia gbegbegbe baombe ti yenye kia. Oh, oh, oh, oh, oh. oh. fojú rí láwùjọ oríṣiríṣi lè ti ń gbọ́ mm-hmm, nílẹ̀ wa bẹ́ẹ̀ bá rìn ẹ̀rín ti fúnra ti fúnra ojú làlá kan fi ń ṣọ́rí kẹ́ má bàa rìnà kó wọ́n. bẹ́ẹ̀ bá rí wọn kẹ́ ṣọ́ra fún wọn nípa ìrìn wọn ẹ ó ti dá wọn mọ̀ nípa ìṣe wọn ẹ ó ti dá wọn mọ̀ àgbàrá òjò ni wọ́n.